ó ṣòro fún ó ṣòro láti pa Sunday Igboho àbí láti gbérú ìgbésẹ̀ tán gbé ní the other time yẹn. wọ́n gba sùúrù àti ọgbọ́n torí pé gbogbo àwọn tó ń sọ pé Sunday Igboho pé Sunday Igboho tó bá dá páwó gan máa jó lọ mò ń wẹ̀yìn ẹni wọ́n. láti ọjọ́ tí mo ti délé ayé mi ò tí ì rí akíkanjú kan tó dàbí Sunday Igboho nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ tí ì rí. mi ò tí ì rí gbogbo àwọn ààrẹ ọ̀nà kakanfò ní Ọ̀yọ́ kingdom àti káàkiri gbogbo àgbáyé látòrí gbogbo sítórì tá a gbọ́ láti ilé Ifẹ̀ tá a ti ṣẹ̀dẹ̀ wá hmm. mi ì tí ì rí akíkanjú tó dàbí Sunday Igboho sá and we are so lucky. àwọn bíi Mọ́remí Àjàsorò eh, àwọn bíi Ògèdèǹgbé eh, Agbógungbòrò àwọn bíi eh, kí náà porúkọ àwé ti Ọ̀yọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ń kọ́ sàlẹ̀ sọ pé àwọn èèyàn náà yìí ṣàkọni ni. ẹ̀ṣẹ̀ sẹ́rí gbogbo àwọn wọ̀nyẹn akọni ni wọ́n ṣùgbọ́n kì í ṣe akọni tí wọn ò fọ́ọ̀n sí àsìkò ìgbàlódé